Hmm. ẹ jẹ́ kí n máa ka iṣẹ́ tí ń ṣe akọ̀yà ni ní bó ṣe wà yìí akọ̀yà ni tí wọ́n bá gbé wa ní nǹkan lọ tó dùn wá dáadáa tí wọ́n bá gbé wa ní nǹkan lọ tó dùn wá dáadáa a mú ọkọ́ a mú àdá a fi sílẹ̀ lábẹ́ sánmọ̀ a ní kí wọ́n bá wa bẹ́ ò báyà já lérí ẹ̀bí ìgbà tí yàn bá bọ ògún sẹ́rí ajá òun tá a bá ti bẹ́ẹ̀ á da ata ìjẹ rẹ̀ sórí àwọn nǹkan tí a kó lẹ̀ ọ̀bẹ ọkọ́ àdá tàbí nǹkan tó sáà jẹ́rìn míì á nìkan filẹ̀ á ní kan bá wa gbómi léná á gbómi léná tómi yóò gbóná dáadáa á wà wá mọ̀rì wọ̀ ọ̀pẹ láfi ṣe kankan awa wà dúró sórí àwọn nǹkan tá a kójọ tá a ṣe tí ẹ̀jẹ̀ ajá tán fi bọ oògùn tó ti wà ńbẹ̀ á wà bu kóòrùn tó yọ láàárọ̀ la máa ń wẹ̀ o á wà wẹ̀ lórí á dà níyàn nǹkan tá a fẹ́ ọ ṣe ń wẹ̀ omi tó lọ́ wọ́ọ́rọ́ omi tó gbóná la fi wẹ̀ ẹ́ mọ̀rìwò la fi ṣe kànkan rẹ̀ níbi tá a bá ti wẹ̀ ẹ́ tá a bá wẹ̀ ẹ́ sí a wà da epo pupa sí lórí àwọn nǹkan yẹn á dèpò pupa sí a wà ṣàdúrà fúnra wa sẹ́wọ̀n nígbà tá a fẹ́ bẹ̀rẹ̀ ẹ̀jẹ̀ yẹn tán fi bọ̀gún ńlá fi bẹ̀rẹ̀ tá a bá ti wá wẹ̀ tán a wà da epo pupa síbẹ̀ a ṣàdúrà fúnra wa a ṣépè lé ẹni tó jí nǹkan wa ẹ mọ́ ń tọ̀hún o ẹ má dárúkọ èèyàn o àìdárúkọ èèyàn tẹ́ ẹ bá dárúkọ èèyàn ẹ ti ṣèkà o torí gbà mí ẹ mọ̀ rò pé bóyá táyé ló ṣe nǹkan báyìí tó sì lè jẹ́ kẹ́hìndé bí a ṣe máa ń lò tó bá jẹ́ pé wọ́n gbé nǹkan wa hmm. ṣùgbọ́n tó bá yẹ pé ìdíwọ́ bá pọ̀ tá a wò pé àmọ́ ibi tí a lè wá kinní yìí sí àwa ara wa kò yé wa atukùtù adèkódè alà kò là àwa wò pé hmm, wọ́n sì ní àwọn àgbàlagbà ní ṣe rọ́ọ̀tà téèyàn bá ti mọ̀ ó dáa ju ọ̀rẹ́ tó dàbí ọ̀tá lọ ta wá wò títí pé kí là ṣe bó là ṣe é ṣe kí ni ti ń ṣẹlẹ̀ a wà pa àkókò díẹ̀ kan a fi a fi àkọ́kọ́ fi àkókò díẹ̀ hun a fi nu gbogbo ara wa látòrí délẹ̀ gbogbo ẹnikẹ́ni tó bá ń dí wa lọ́wọ́ kílẹ̀ kó mọ ẹ̀jẹ̀ rẹ̀ tàbí ká lọ lọ́rùn hmm, tá a bá fẹ́ kínní a lè lọ adìyẹ yẹn lọ́rùn tá a bá ti lọ a sọ ọ́ a wà wẹ̀ lé lórí a yàtàn lé lórí a wẹ̀ ṣùgbọ́n ká nǹkan rẹ̀ orí sàárè lálọ́ jù sí tó bá ṣe pé ìdíwọ́ ló bá pọ̀ fún wa pé ìdíwọ́ pọ̀ lálọ́ jù sórí kínní ẹ̀ẹ̀kan lóṣù òun ni lílò rẹ̀ tó bá yẹ pé ẹni tó bá ní ẹjọ́ ní kóòtù ni tó lẹ́jọ́ ní kóòtù yóò gbẹ́ ilẹ̀ tí ó jìn díẹ̀ tí ó tó yẹ pé yóò ẹsẹ̀ rẹ̀ àtẹ́lẹsẹ̀ rẹ̀ yóò wọnú ilẹ̀ tó gbẹ́ àtẹ́lẹsẹ̀ rẹ̀ ó wọ bẹ́ẹ̀ pé at least ilẹ̀ tó máa gbẹ̀hùn yóò fẹ́ bo yóò bo orí ẹ̀ òkè ẹsẹ̀ rẹ̀ tó yẹ pé yóò fi yàtọ̀ síta pé kéèyàn dúró sókè láìsí nínú sàánú ìsàlẹ̀ ó dà pé yóò ti yé àwa wẹ ọṣẹ yìí a wẹ ọṣẹ yìí tá a bá ti wẹ tá a fẹ́ àádàníyàn rẹ̀ sí àwa wẹ sínú. Si kòtò inú kòtò tá a gbẹ̀hùn láwẹ̀ ọ̀sẹ̀ yìí sí a sọ kankan rẹ̀ síbẹ̀ a wà bò mọ́lẹ̀ pẹ̀lú ògo ọlọ́run pẹ̀lú ògo ọlọ́run pẹ̀lú ògo ọlọ́run kì í ṣe ìwẹ̀ ẹ̀kan o kì í ṣe ìwẹ̀ ẹ̀kan o tó bá jẹ́ pé jọ́ la fẹ́ fi pamọ́lẹ̀ a wẹ̀ ní ẹ̀ẹ̀méje tó bá jẹ́ pé wọ́n gbé nǹkan wa lọ ni ẹ̀ẹ̀mẹ́ta ni wíwẹ̀ rẹ̀ bí bẹ́ẹ̀ kọ̀ọ̀kan míì lè ó ṣeé kí kábò ṣe bó gbà tá a bá rí gbà lára mi ó sì ṣe kí nǹkan bàjẹ́ ọjà bá a ṣe lérò ọ̀sẹ̀ kan yìí náà ni o tó bá jẹ́ pé akọ̀yà pé wọ́n nà wá ní náà ìyànjẹ bóyá gbá wa létí tàbí wọ́n sá nà wá nínà tí ò dáa ẹ̀já gbómìnlé náà tá a bá délé ká wá fi ọṣẹ yìí ká fi wẹ̀ ká má jẹ́ kẹ́nìkankan tó nà wá lẹ́yìn rẹ̀ o ká wá mú ọṣẹ yìí ká bù ú ká fi wẹ̀. pẹ̀lú ògo ọlọ́run pẹ̀lú ògo ọlọ́run pẹ̀lú ògo ọlọ́run òun tọ̀hún yóò rí ìnira bẹ́ẹ̀ ni yóò rí ìnira yóò rí ìnira ọ̀sẹ̀ kan yìí náà ni o àwọn tí wọ́n ti lò ó Mm, wọ́n ti fún mi ní ààbọ̀ rẹ̀ láwọn tí wọ́n ti rà èmi yẹn e polówó ẹ̀ báyìí mi yẹn e polówó ẹ̀ rí mo ẹsẹ̀ bẹ̀rẹ̀ sí ní polówó ẹ̀ ni ẹni tó bá bẹ̀ mí kì í ṣe fún ni pé torí pé ó jẹ́ nǹkan téèyàn gbọ́dọ̀ ní nílé mm, ọmọkùnrin gbọ́dọ̀ ní nílé akọ̀yà ni bẹ́ẹ̀ ni akọ̀yà ni ìsì máa ń lànà agbára ọ̀sẹ̀ tẹ́ ń wò yìí thirty five thousand ni ike kan thirty five thousand naira òun ní ike kan mo sì fi ń dá yín lójú pé láàárín ọdún méjì ẹ̀ sì ń lò lọ ni hmm. ọlọ́run ò ní ṣẹ̀rù wa lẹ́nu lẹ́rù olè o ọlọ́run ò ní ṣẹ̀rù wa lẹ́rù olè ọlọ́run ò ní ṣẹ̀rù wa lẹ́rù olè o ọ̀sẹ̀ kan yìí ni o ó sì ṣe àfòràn àṣegbé akọ̀yà ó máa ń ṣínà ní tipátipá í máa ń pa ọ̀tá lójijì ọṣẹ kan yìí òun ni àwọn tí wọ́n ti lò ó àwọn tí wọ́n ti lò ó náà lè ròyìn bí mo ṣe ń polówó ẹ̀ yìí àwọn tí wọ́n ti lò ó tí wọ́n bá ń bá a pàdé yóò máa jọ wọ́n lójú nítorí pé kì í ṣe iye tó bá rí lọ́dọ̀ wọn là ń tà báyìí ó sì nídìí tó fi rí bẹ́ẹ̀ o sẹ́wọ̀n pẹ́ nìkan dá sí ni ó ní ìdí tó fi rí bẹ́ẹ̀ ìdí tó fi rí bẹ́ẹ̀ nù ọṣẹ tí kò yẹ kí a mọ̀ ní nílé ó ní ọṣẹ yìí tí kò yẹ ká mọ̀ ní nílé ó ní ọṣẹ yìí ẹ ká gbìyànjú lóòótọ́ tá bá wò á sọ pé owó ẹ̀ pọ̀ ẹ̀ n tó gbé sínú lágbára bẹ́ẹ̀ lèròjà rẹ̀ náà ó ní agbára ọlọ́run ó gbàdúrà wa ẹ jẹ́ ká ní nílé aramanda ọ̀sẹ̀ akọ̀yà ni o tó ṣiṣẹ́ dáadáa tested and confirmed ni ǹjẹ́ tó bá mọ̀ pé tẹ́ bá tún wá wẹ ọṣẹ yìí ní àárọ̀ kẹ́ ẹ tó jáde nílé ní ọjọ́ náà pẹ̀lú ògùn ọlọ́run pẹ̀lú ògùn ọlọ́run gbogbo n tó jẹ mọ́ bóyá aburú tó fẹ́ ṣẹlẹ̀ ní ọjọ́ náà ọlọ́run ó sì máa kó wa yọ torí pé ọ̀wọ̀ tún ni ọ̀sẹ̀ kan ṣoṣo yìí ni o iṣẹ́ méje ló ń ṣe tó dájú sáká àánú ọlọ́run ní fi wá sílẹ̀ ọmọ díẹ̀ aba and cosmetics production ni ọmọ díẹ̀ tv ibi tí a ti ń ìkànnì a máa ń ṣe àgbélárugẹ àwọn nǹkan ìbílẹ̀ àwọn bàbá wa ilé tó ti parun a tún ń gbé dìde àwọn àṣírí kọ̀ọ̀kan tá a rò pé kò sí mọ́ à ń ṣe àwárí ẹ̀ tí a sì ń jẹ́ kó yé wa pé àṣírí ń bẹ nílẹ̀ yorùbá ó sì wà o bẹ́ẹ̀ ni ó sì wà iṣẹ́ yìí iṣẹ́ àwọn àgbàlagbà àtijọ́ ni. Hmm. <sighs> ọgbọ́n ń bẹ nínú àwọn àgbàlagbà Yorùbá nínú àwọn ọmọdé Yorùbá wọ́n ní ọmọdé bí ọmọdé bá lóògùn ìjàkadì ẹgbẹ́ ẹ̀ ni ó fi bájà tó bá jẹ́ pé bàbá ti tiẹ̀ ló fún un kọ́ àṣírí ni wọ́n ń pè bẹ́ẹ̀ wọ́n ní náyànnáyàn ìjímèrè sọ́gígùn kó má bàa gùn di aládìí kí náà yànnà kó sọ nínà kó má bàa nẹni ọba ọ̀sẹ̀ tó pè bẹ́ẹ̀ rí o oníṣẹ́ méje ni tó dájú sáká ìwọ tó bá ní lọ́wọ́ ọkùnrin ni ọ́ o wàláì ọkùnrin ni ọ́ tó bá gbìyànjú tó bá ní iṣẹ́ yìí lọ́wọ́ tó ní ọṣẹ yìí lọ́wọ́ ọlọ́run ó gbàdúrà wa zero eight zero six one four zero eight two five four zero seven zero eighty three ninety seven five one three òun ni àwọn nọ́mbà tí ẹ lè fi bá wa sọ̀rọ̀ ní WhatsApp ẹ tó bá ní ìbéèrè ẹ dákun ẹ mẹ́sìgì wa ní WhatsApp àá reply yín a máa dá yín lóhùn ìbéèrè tó bá jẹyọ lórí ọṣẹ tàbí nǹkan tí ẹ fẹ́ mọ̀ ẹni tó bá fẹ́ rà á yóò fún wa ní orúkọ torí orúkọ yìí láàpè láàṣì àdúrà sí tí a padà tún tá a pò mọ́ dáadáa kí a tó fi lé lọ́wọ́ pé òun rèé o ọlọ́run ó gbàdúrà wa yóò rí bá a ṣe ń fẹ́ lágbára lọ́wọ́ elédùnmarè ọba ọlọ́run ò kọ̀ àjò bẹ́ẹ̀ ni ọlọ́run ò kọ̀ ìgbìyànjú lóòótọ́ tí àsìkò ẹ̀tàbùdà bá tó kò sí ọgbọ́n téèyàn rí dá sí kò sí oògùn téèyàn lé ní kò sí agbára téèyàn lé ní àbẹ́gbọ́pẹ́ nìkan wòlíì ni mo ṣe wá súnmọ́ ọlọ́run tó tó súnmọ́ ọlọ́run tó ọlọ́run ò gbẹ̀mí ẹ̀ kò sírú ẹ̀dá bẹ́ẹ̀ ǹjẹ́ gbọ́ pé ẹnìkan àáfàá ni bó ṣe súnmọ́ lọ́run tó tí máa ń bọ́ lọ́run sọ̀rọ̀ báyìí tí gbogbo èèyàn máa ń gbọ́ ǹjẹ́ gbọ́ pọ́lọ́ òun òun ǹjẹ́ gbọ́ pé kò kú irọ́ ni ǹjẹ́ rí ẹnìkan kó lágbára kó sì lágbára tó kò kú kò sí tí ò bá kú yóò dọ̀tà àfi tí ò bá dọ̀tà tóra àṣìbánú tàn àwọn alágbára àtijọ́ tí wọ́n sì wà dòní tí wọ́n àti tán sì mí bẹ́ẹ̀ ni ó sì wà o ọ̀wọ́ tó o bá ní òṣoògùn mo sì bá gbogbo ajúnilọ pátápátá o ìbá gbogbo ajúnilọ o ìbọn ọlọ́run elédùnmarè ọba àjíkí ọba àjíkẹ́ ọba alágbára tí ń fagbára agbára lọ́wọ́ alágbára tí ń fagbára gbéni ga ọlọ́run ni ọba tó ń fi agbára tó fi ń gbéni ga tó lò ó bó bá ṣe wò ó ṣùgbọ́n àwa ẹ̀dá a lè lò bó bá ṣe wò wá o tó o bá ní lọ́wọ́ rántí o pẹ́nìkan wà tó lè gba agbára lọ́wọ́ ẹ̀ tu lhe do cu